ya kuma ya amara kaya ya sọ inú akọ́rẹ̀ ajìnà náà ká anyị ẹ̀wọ́rin inú Ramadan ọ̀rẹ́ ní ẹ̀rẹ́ 1447 aná ìkan tó mọ̀rí sallallahu alaihi wa sallam ọ̀rẹ́ hijira ọmọ kanáà Medina lọ́sẹ̀rọ̀ ìwọ̀

بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قتالهم عفى الله قبلتهم والذي كانوا عليها والبلاد المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم ربنا وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفه ربنا وتعالى سيقول السفهاء من الناس حق يا تأخذنا نرقى أو نورا إن نبي إن أهلا فما ولهم عن قبلتهم التي كانوا عليها كيفيو يا دولنا بك إني جيشا قبلة نعك إني إلتوان ربنا وتعالى ذكا رقى يقول لله المشرق والمغرب أمر سبحانه وتعالى anọ̀ọ̀rìnì àhámáìta ọ̀rẹ́ àdínà ẹ̀húrẹ̀ na anọ̀ọ̀rìnì àtàhánà àmáìta ọ̀rẹ́ ànàwọ̀tẹ̀ Lákì ọ̀yádìnà yẹ̀ṣá ilẹ̀ àṣẹ́rọ̀ na mùsàkì orí ọ̀nà yádìnà yẹ̀ṣá ọ̀rọ̀ gẹ̀ẹ́ na èdè na nwunye ozi omori ọ̀nà anáìta omi ìlọ́nà anáìta ọ̀rọ̀ Azim ọ̀sánmẹ́rẹ̀rẹ̀ ọba ni anáìta ọmẹ ọwọ̀rẹ̀ ní ọlọ́ntọ́ mọ̀rí sọ̀rọ̀lá rẹ̀ sọ́lẹ́m anápọ̀ ọkọ̀ ẹ̀fẹ́ anáwẹ́ ọ̀yí kèsì hún ní side direction ní hún ní kíblẹ̀ ìnáwó náà kíblẹ̀ tán dírà kọ́ rẹ̀ rí ọlọ́mẹ̀wòte yìí ọjọ́ mọ̀lú sọ̀rọ̀lọ̀ ọ̀rẹ̀sọ́lá àgòwé ẹran ọ̀rẹ́ àwọn ẹran ara tó àìrẹ̀tọ́ àgòwódà ìmáàmù Buhari àti ìmáàmù Bíl ti pẹ́ yẹni ọ̀rí kúfàlà àmìkẹ́ ẹ̀nú yẹ̀ṣẹ́ dányẹ ẹ̀mà ìta ọ̀pọ̀ ẹ̀. lẹ́sí ìwò mọ́lẹ́fẹ́ná dánàrẹ̀ta bẹ́ẹ̀lẹ̀ ní sábà àkọ́ dáìta inú ìrùkú ẹ̀rìnà rẹ̀. dọ́ka ẹwàta ọlọ́ nìbẹ́nu rẹ̀ ọmọlẹ́fẹ́ náà wàta ààrẹ yẹnìyàn tó mọ́rí ìgbénu káyẹ̀ ọlọ́rọ̀ àkọsára ilẹ̀ ọ̀tọ́ mọ́rí sọ̀rọ̀ àdẹ̀sọ́lá lánàríta ọ̀tọ́ mọ́rí bọ́ọ̀kọ̀sálọ̀ náà ìbálà mọ́ta láìka rọ́wẹ̀ èké mọ́ta rẹ̀ fọ̀dọ́rọ̀ àtàgẹ́lẹ̀ rìdúwàmùláì alẹ́ìmẹ̀dìmáyé a máa kọlọ̀lọ̀ bẹ́ẹ̀ mọ́ jésù fẹ́rẹ̀ fọ́ ẹnìyàn olùgbé àwọn bẹ́ẹ̀ fún mi ike kíblọ̀ ẹmọ́ kànánáwẹ́ alùkáàbà ọ̀sán lọ́fẹ́zọ́ aṣáájú ẹni rìdúwàmùláì alẹ́ìmẹ̀dìmáyé ẹnìyàn ọ̀ẹ́fẹ̀wọ́ ilẹ̀ amáìka ọjọ́ mọ́rí sọ́ọ́lọ́ ọ̀rẹ́sọ́lọ́ ọ̀kan That's it. Uh, uh, they do the tarabbat. That's it. Nye or if you know so that I eh je apo meta dia na wetere. Eh ala konto mo dia monica. Ana akonye wa we ere o ena sasan. Dia kaina reka or if

ọ̀rọ̀ ọlọ́rẹ̀rẹ̀ ìlànà wọ̀tàṣíkà ní lè náà sí lẹ́ẹ̀mẹ̀ta ẹ̀ àgbẹ̀lẹ̀rẹ̀ bí tẹ́lẹ̀kọ́ ẹ̀rẹ̀ ọ̀nà lọ́mọ́sọ̀rọ̀ wọ̀tàrà láàtàfẹ́ ẹ̀yà tààtà ìṣẹ́bí ìṣẹ́lẹ̀ náà àtà máa wọ́n lọ́rùn alìkìbìlátẹ́rẹ̀ alẹ́tẹ̀ẹ́ káànù àlẹ́yà fẹ́mẹ́ ta òkìsì fún ní kíbìlà máa ìka ọ̀rọ̀dẹ̀ ẹ̀rẹ́ إلى يعني هذه الجملة في محل النسب النصب إلي آه، أهي أنا صفات عائشة مقول القول إلي ما يتعاقا فيقول شفاء من الناس إلي أنا ألتا ونبير ما ولهم الكبلة التي كانوا عليها يعني ما أنا بيضا ذوي اسم الاستفاء يعني لو ما يتعبير في بسلين يعني أي شيء تصرفه القبلة كان يوم أن يكون سواء القبلة تكون قبلة وأي بيت المقدس أنا بجرسلام التي كانوا عليها التي كانوا يستقبلون يعني ما الله أنا بكاي أنا قبل أمر بالتأويل إلى مسجد الحرام Fọ́rẹ̀dẹ́ dọ́dẹ́wà lọ́kàrẹ̀ ẹ̀rẹ̀ ẹkú Jésì ẹnu kìí àwọ̀ láìsí Masjidul Haram yàrí Masjidul Kaaba ẹ̀rẹ̀ ẹkùnkú àwẹ̀ ìtàlẹ̀. Lọ́pẹ̀ á ti ké blákún kó lùfẹ́ in kọ́bàlẹ̀ àwọ̀dó. Yàrí ọmọ àbí kàtàrà náà ìtàyẹ̀ kọ́bàlẹ̀ àwọ̀dó sọ́nù wà ní ìdẹ́ta ìlú mà ní ìdẹ́ta máa ní fi ọ̀nà náà ọ̀nà ìlú ìta àwọn ọ̀nà kébìlà. Yàrí àkàrẹ̀ kébìlà lùbọ́tàn amma alƙibla sar'iyyan ya tare ƙibla yin sar'iyya ọnọdụ ma ya sàbẹ̀rù náà fi sọ̀látìrì ọ̀nàrẹ hana ìtàrẹ ị na abẹ́ ìta inú na ní ẹ̀nà àpùtàlá dáadáa na kúrò ọmọ ẹ̀dẹ̀ ìdáàmì أسمن ربنا وتعالى لما قص ما قال الله تبارك وتعالى لموسى وأخيه هارون أما ربنا وتعالى أمك أهل موسى قال لي أنا أنا كي أبي هارون وأوهينا إلى موسى وأهله أن تبوأ لقومكم ما بمصر

Ọlọ́run ọba ara ọgbọ́lọ́gbọ́ náà, ọmọ ìbá yá sí ni wá ayé àlẹ́gbẹ̀ mọ́ ọba, alẹ́ṣọ́lá tó wọ̀sọ̀lá, ọmọ ẹ̀rẹ́, ọ̀rọ̀ yára aláwẹ́ àrùn alẹ́ṣọ́lá tó wọ̀sọ̀lá. Ta ẹ̀lẹ̀ fẹ́ ilé ẹ̀ràgbọ́ ẹ̀yẹn, ilé ẹ̀ẹ́fí lọ́wọ́ máa wà sọ́rọ̀ alágbàtà àwọn àkà ilẹ̀ lẹ́nu ara rẹ̀. Ọlọ́run ọjọ́ ọlọ́run ọkùnrin jẹ́ ọlọ́run ọmọ ìgbìgbìlà àwọn ọmọ ìrìn lẹ́ta ọ̀ílẹ̀ ìgbìgbìlà àrùsáyẹ̀ ilé jẹ́ ọlọ́run bí i pé àwọn àìsáyẹ̀ ìgbà ìgbìgbìlà sẹ́mẹ̀ ọ̀rìká ìbàní ìkọ̀ ilẹ̀ ilẹ̀ àgbòbí ọ̀ríkọ̀ ọ̀nà anáìta fìrànáwòlẹ̀ anátọ̀lọ́ ilẹ̀ àpọ̀ ọ̀nàwọ́ ẹ̀mí ẹwọ́n wọn jẹ́ public ilẹ̀ ilẹ̀ ẹ̀kọ́sàlà bá sọ ìhàwọ́ wọn yàní látàáwọ̀ta ìrìndáwọ̀lọ́ dáhùn ẹ̀nà ó yẹ̀ dáhùn dáìta ó gbé kíkébìlà wà fí mú sọ̀láàtà bẹ́ẹ̀rẹ̀ sá inú lè jẹ́ ọmọ ọmọ gbọ́wọ́ àfífà láàjẹ́ iná nílẹ̀ lọ́mọ́sọ̀nà ọ̀tọ̀ alábápẹ́ Mọ́wọ́lọ́lá wata alábọ̀ ọ̀lọ́sọ́rọ̀ ìlúmìnì dáàfin ilé yàmẹ́mẹ́ Amẹ́ríkà ẹ̀mẹ́ẹ̀dọ̀ ìjọmọ̀lẹ́ kan wata alá lẹ́fẹ́rẹ̀ fàkàrẹ̀ yòrò kò sọ abá òmọ́nà ẹ̀ta ọmọ kápẹ́lọ́ọ̀lẹ̀ ọmọ ìrìnàun wọ̀mọ̀lá ilé ìrìnàun tọ́rẹ alá ẹ̀ àfíyàrí ogun borí yàrẹ̀ ayé ẹni àmúlà Amẹ́ríkà ẹ̀mẹ́ ìyànjọ ọmọ àti ní ilé ìwọ́ta ẹ̀ ìfọ́nà rẹ̀ á jẹ́ ọmọ bẹ́ẹ̀ والمرد قد كل يعني المعنى ما ولاهم عن قبلتهم عليه ما ولاهم عن قبلتهم التي كانوا عليه أوكي كل نرى أن هؤلاء الشفعاء أو يريد أمر ما يمني خصوصا اليهود يهودي أو كأسوي يعني أسوي وبيني إفنائك ààrínúwé ọ̀rẹ́mọ́nà lẹ́màtàmọ́ òòrùn ẹ̀rọ̀rùn ọ̀nà mẹ́lẹ́ ààrẹ́yàmẹ́ láìpa ọlọ́bẹ̀rún ọkẹ̀ àníhá òlá ìṣùgbàá fàyàkùnlẹ̀ ọkọ̀ awẹ́rẹ́ ayánlọ́rọ̀ mọ́ ẹ̀rọ ọmọ ẹ̀lẹ́rìn fàyàkùnlẹ̀ ọkẹ̀ ẹ̀rọ àta اعتراضا على حكم الله وإنك gútìrì ọ̀kàrẹ aláìta ọmọdúnà wàtà ààrẹ ọmọ wàtàrẹ àti ọdá aláìkọmọdúnà wàtà ààrẹ ó ti ẹ̀kẹ́ wàtà gbígbà lẹ́ọ̀rọ̀ ìtààrùn ọ̀rírẹ́ tí ó ìrìnkẹ́ déèlì fi yẹ ọkà ẹ̀rẹ́ ọrùn ẹ̀nẹ́ẹ̀dẹ̀tọ̀ ما غلهم عن كبلته الذي كانوا عليه أي ما الذي جعلهم ينتقلون وينصرفون عن قبلتهم Kẹ́gbẹ́ wà tí ó tó ẹgbẹ́ àwàrà ní ìgbèsì, a ń kè blákẹ́rẹ́ ó ní kíblẹ̀ ẹ̀lẹ́, àlẹ́ṣẹ́ ṣàrù àlẹ́yà, aláìṣẹ́ fún kíblẹ̀ ọmọ ẹ̀lẹ́rìn ẹ̀rẹ́ wọ̀lọ́nà àkóónú ẹmà àtàrẹ ọlọ́rì ẹ̀mí ẹ̀rẹ̀ wá tààtàrẹ ẹ̀rẹ̀ alùsìbì láti na àlẹ́fẹ́ táàmù alẹ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ kébìlá ẹ̀ aláìka ẹ̀mẹ̀ ìlànà bàbáàlú bẹ́ẹ̀rẹ̀ kàákà ẹ̀ alùsìbì láti àlẹ́fẹ́ táàmù alẹ́ àbòrẹ́ ọ̀ríṣẹ́ fọ́ra ayé kẹ̀ẹ̀kẹ́ wà ìrìjá tó gbàgbàlẹ̀ dáàbẹ̀ta ẹ̀ ọ̀rídò alùpẹ̀tẹ́ ọ̀ẹ̀kọ̀ pẹ̀lú ní èyí sí bẹ́ẹ̀rẹ́ kọ́nàn àbòrẹ́ dọ́ọ̀sọ́dọ́ alùpẹ̀tẹ́ wà ìrìzámi mùsùlùmí dáàkú dáàbẹ̀ta ẹ̀ àpẹ́sọ̀rọ̀ ọlọ́gbọ́n àríkẹ́sọ̀ أي أنه إن كانت قبلة الأولى أصل Ẹ̀rin bí ilẹ̀ ẹ̀dàkà Anáríkà kíbílì pàpà ọlọ́gbọ́ mọ̀lùkọ̀ ọlọ́rẹ̀ sọ́lọ́ anáàpá àpá kíbílì ọ̀nà kíbílì Anáríkà rẹ̀ kíbílì ẹ̀dọ́rẹ̀. Then Anáríkà rẹ̀ pàpọ̀ وإن كانت باطلة هذا في كبلة غير الإعلان كبلة كبلة جابي فقد كانوا على الباطل أنا أقولك إيه إن سوء يا خير هي تفضل إليها أقولك إيه كبلة جابي كأقصلا بلي هذا إيه إن كان محمد إن كان محمد نبيا لم يترك كبلة أنبياء من قبل جنسه ana da ta alif muhammad alif ne da izabi ọya ni na awọ fẹfẹ ọya na ọrọ awọ kíbla aláìsáyẹ anẹ́bẹ̀ ní anábàbìjan ẹ̀nà ẹ̀rẹ́ fa yẹni su an ìdáàtàn fitna orí ìfúsílẹ̀ ìfúsílẹ̀ ọ̀rọ̀ láìsá ó sọ wáṣẹ́ kó wàhálà bú sọ wáṣẹ́ kó ègidì ẹ̀tẹ́n wàkílá tẹ́lẹ̀ kàákà yẹ̀ كان محمد يساق إلى بلده ومولده Sẹ́lẹ̀ta ní Muhammad sọ́rọ̀ ọ̀rọ̀ sọ́lá, àwàrà ilé kòrá lẹ àtúrà iláyàmá àtúrẹ̀ èyí ọ̀nà ìrọ̀lẹ́ òkúnmẹ̀ èyí sílọ̀. وقال المنافقون لمنافق ذلك ما بال محمد مرة يوجهنا إلى هنا ومرة يوجهنا إلى هنا Ṣàtàkà nílùú Muhammad, ìjẹ̀yìndọ́fẹ́ ẹ̀rẹ́ ìfìyẹ̀ náà, ìjẹ̀yìndọ́fẹ́ ẹ̀rẹ́ ìfìyẹ̀ náà, bọ́wọ́ rárá àrẹ́bídọ́ ayá náà mọ̀. وقال المشركون لمشركي لك قد تهير محمد محمد وابدي قد يرجع إلى قبلتنا قال ربنا قبلتنا

Ịnọ ya na-enye anụpụrụ dọbịka ijiri ọlẹ enwere ọlọrọ mkpeleta ẹ̀dẹ̀rẹ̀dà kíbi ẹni ìjẹ́ àlú ìjẹ́ akúmọ̀ nke wẹ̀rẹ̀ka ilé nílò ilé àádọ́sọ mọ̀lùkọ̀ ọlọ́ ka ilé ẹ̀rọ àti ẹ̀dẹ̀dẹ̀ ya ní àmà àkàkà yẹ ẹ̀rẹ́mẹ́ ti anya, obi ìsọ́rọ̀ àwọ́jọ́ anáìta wà nílẹ̀lẹ̀ dánáìta wà sáàfẹ́ níbi ọ̀nà ló mọ̀kọ̀rọ̀ ni. Ààrà ní ẹ̀gbẹ̀bí dárí ilẹ̀ anáìka ẹ̀ ọ sí ìkọ́lọ̀dọ́ fún mẹ́ta ẹ̀ e, ọ ìjọ wà ọ̀. ọrụ ọrụ, ẹnu tó mọ́tọ̀ náà wọ́tọ̀ ara ọmọ akàrẹ inú gọ́mọ̀tò àdá ọmọdé náà wọ́tọ̀ ara ọkọ̀ ìjẹ́ àtọ̀mẹ̀ fọ́nkẹ́kọ́ wà mí àṣírádà mẹ́lẹ̀kùn ìrìyà àwọn ọmọ وإذا قلنا ولا مظلمون فلا يظلمون وترجم من دون الله مسلمون يعلم والمسلمون في الباب شديدا وليكون المنافقون والذين يؤمنون بما ما على الله رسوله إلا Ọ̀pẹ́ wọn máa ìta ẹ̀mí ẹ̀kídékú ní ààrin ẹ̀fà aláìta ẹ̀jù bí ẹ̀ẹ̀fẹ̀ẹ̀ta lẹ́rẹ̀fà aláìta òbí ẹ̀ẹ̀fẹ̀ẹ̀rẹ̀ jẹ́. lọ́wọ́ sọ náà wọ́ta ara ọkílì mọ̀ náà ìṣá èyí máa ní ìkèfì òun iná arọ́ ẹ̀dá èyí tí ní ẹ̀kẹ́ ààrẹ wọ̀bẹ́lá tàtàlù olóòbìnrin ànáàbí dé ayé lọ́rọ̀ àbáwọn ọbẹ̀ ilẹ̀ nàìjíríà بالله ظنونا دنا رضا ويوكلوا نورثنا وتعالى أيليه ويلو بصنا ويلو بصنا ويلو بصنا ويلو بصنا ويلو بصنا ويلو Lọ́mọ́ tó náà wọ́ta alárakọ̀ máa wọ́ra. Àwọn ọmọ ọ̀tọ̀ ara ọkẹ́ ní màá wọ́ra ọ̀hún náà lẹ́gbà, ọmọ àwọn agbẹ́gbẹ́ wọn yẹ̀ lẹ́ dáṣọ́wọ́ lóbi. Ọ̀rí sọ́rọ̀ bí fi aláìsá ọ̀pàá ọ̀nà pàtẹ́ṣẹ̀rẹ̀ lọ́mọ́ tó náà wọ́ta alárakọ̀ ẹ̀lẹ́ يكتمون والذين في قلوبهم مرض ما وعد الله ورسوله إلا غرورا المنافقين انا لا سائل انا ما سائل انا علي محمد انا سامع جليل دو كاري كيانا جليل دو كاري كيانا يسر yàrin wọn ní múnájì kí ọ̀nà afẹ́ta àtẹ̀zẹ́lẹ́ aláìsàfẹ́ kò ló bèèrè márùn iná ẹni ní àánúkù tó ọ̀rọ̀ náà múnúkù ọ̀sọ̀rún náà wọ́n dúkù ní gọ́rùn nìta ìjá àtàrẹ ọ̀rọ̀ nìta náà ìkáyẹ̀ bí mùnáàríkí ẹ̀ndẹ́ ẹ̀dàkà rẹ̀ ẹ̀yọ́ kàrẹ́fẹ́ aláìkà rẹ̀ òun mórí tí wọ́n náà wọ́ta ààlá ọmọrẹ́ ọ̀nfàn ẹ̀mẹ́ẹ̀mẹ́ ìlà gòróró àwọn ìwé ní aláìkà ẹ̀ẹ́fẹ́ ìlàpẹ̀rẹ̀ ẹ̀ẹ́ máa ní ìwé pípẹ́rẹ́kẹ́ náà ni lọ́kúnmẹ́ta ẹ̀ ẹ̀rẹ́ ọ̀rọ̀ lọ́mọ̀lẹ̀ lọ́mọ̀ta ọ̀rọ̀ lọ́yẹ́ ẹgbogbo ọ̀fẹ́ ìfì nílẹ̀ ọ̀rẹ́rẹ́ ẹ̀nà. Àmá ẹ̀rọ náà ìta ẹ̀rìnlẹ́ ẹ̀rọ ìjọ lọ́ìjọ ويحملوا المؤمنين الأحزان قالوا هذا عهد الله ورسوله وصدقوا الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما Subhanahu wa ta'ala kinu munaika ilere ezenene anaika ejoido yani imanan la yatazawa. Imere naika ye wele wule قالوا Bẹ́ẹ̀ àtàkà ẹ̀ ọ̀sánà ọ̀gbà tẹ́tẹ́ aláìsá ọmọ ìgbọ̀nà wàtà ààrẹ ọlọ́gbọ̀n ẹ̀m ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ àtàkà ọmọ ìgbọ̀nà wàtà ààrẹ ọlọ́gbọ̀n ẹ̀dìnẹ́ẹ̀kì bẹ̀ẹ̀dà. Èmi ní èsì èkì Subhanahu wa ta'ala lọ́tẹ̀. Anọ́lẹ̀ nílẹ̀ ìrẹ̀bí iná dálẹ̀ nílẹ̀ ìjìsì tí yàtọ̀ àwọn tó náà wọ̀ta ara ọkẹ́ ìfọ́ mẹ́kúra mẹ́wa àáta ọ̀ídọ́ àtọ̀ ìṣẹ̀dẹ̀ ìrúnbọ̀lẹ́sùn náà wọ̀ta ara ní àánà ìta ẹ̀rẹ̀ ìlànà. Lọ́sọ́rọ̀ kààrẹ̀ ẹni mẹ́rin وما تتبعك بديلا تمام الله تعالى فكلكم مجيئنا رجال عن آغا أنا إكاري إلا كوري جيدا وقدت أنا إكاري إلا اللي هو ربنا وتعالى كان إلا لا قومي آدنا آغا فالمجيئنا سعرا ọmọdún wàtàálà ọkọ̀ ẹ̀kọ́ ìgbẹ̀ ìgbà ọ̀kàrítọ́lá ìgbà ìrìnlẹ̀ ìmọ̀lẹ̀ ọmọdún wàtàálà dáníẹ̀lẹ̀ lọ́nà ìgbà ẹ̀ ọ̀kàrítọ́lá ọlọ́mẹ̀ ọ̀rà kọ̀ọ̀rẹ̀ dáníẹ̀lẹ̀ lọ́nà ìgbà ẹ̀ yàntázẹ́ pẹ̀lú ní gẹ̀ẹ́gẹ̀ ọmọdún wàtàálà ọkọ̀ ọmọ àkọ́dọ̀lú tàbílà ẹ̀rẹ̀ lọ́nà ọmọ ẹ̀yẹ aláìta ẹ̀mẹ́ ṣíwára ọ̀nà ìdúrẹ́ta ẹ̀rẹ̀rún aláìta mùnẹ́bìtẹ́ ẹ̀rẹ̀ ẹmà aláìwùsẹ̀ ọ̀ẹ́sìn lẹ́ta ẹ̀ àrẹ̀mẹ̀rẹ̀bí láàrẹ̀mẹ̀ ní ọjọ́rẹ́ká ilé àìta Muhammad فأريد سنين البداية ما ولهم عن قبلة التي كانوا عليها ثم تعوق قل لله المشرق والمغرب قالوا قائل أمر صنع وتعالى أمن إذا يحجم أولا أمر صنع وتعالى أمن إذا يحنام بغى يعني تولى الله عز وجل تعليم النبي ربنا وتعالى قال وقع أعطد ونور طيب وهي الندال هذا الرجل مؤمن له oríṣò ìwà aláìta ẹ̀ òdílé ọlọ́run lélẹ̀ gbọ́dọ̀kùnrin ayé gbóníyà Muhammad lè ha rọ̀lá ilẹ̀ àgbóbi àkùbà oríṣìíbòdì wa káyẹ̀ ó mórí mọ̀nà wọ̀ta ara àrùn ọ̀bẹ̀lẹ̀ ìrọ̀yà jílẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó mórí ọ̀nà ọ̀bẹ̀lẹ̀ ìrọ̀yà náà wọ́tẹ́ إنما أجاب له هذا الجواب المسكت المسكت الذي أوري ويلا إتاي ويلا إتاي بو كل كل دواء كنا كان لباس ụka fed bekee ekiri omori omori oregizon omori ananyere abụ ọnọkara ebe ekiron dọ́ka lè ẹ́nà ìṣàrí ilẹ̀ kíblá àbúrúkọ oríyẹ ẹgbẹ́ ìyẹ dẹ́nà ẹ́lẹ́fún rẹ̀ kíblá náà ètẹ̀rọ̀dù aláhùkùnmìlẹ́ bẹ́ẹ̀ mi kàngọ̀ bẹ́ẹ̀ ìgbómi ẹ̀rẹ̀ wàhásádín àti ọ̀rẹ́lẹ̀ ti máa mọ́kọ̀ ẹ̀mí èyí rí káyẹ̀ sẹ́ẹ̀bí àlébìrán dáẹ̀ká inẹ̀wò arìnrìn agbáwa ẹ̀ẹ́nà ìka ẹ̀lẹ́ẹ̀kùwé ẹ̀mẹ́rin wa kama kọ́lá rasúlù láti ọ̀rọ̀ alẹ́sọ́lám annan kún tó morí sọ́rọ̀ alẹ́sọ́lám ọmọ àkàrẹ ẹ̀lẹ́kàrẹ annahun ya ni aliyahud ọkọ̀ ayé rẹ̀ ni aliyahudi láyà sàbínàmà àlàṣẹ́lẹ́ ọkẹ̀ ilé ìkwàyà kama ya sàbínà alàyọ́ mìjìmà Asúnmọ̀ta ẹ̀mọ̀ akwáyá ìsìlẹ̀ التي هدانا الله لها وضل عنها أنا أتمنى الله تعالى وبرئيس بنا ودني بقول بني أنا أتمنى لك فرايزي iná ni àyà tó wà níbi àdáni iná ni èdè oyè rẹ̀ iná ni àyà tí èdè rẹ̀ ẹkú yóò máa fi yáma ọwọ́ rẹ̀ iná ni yámi alàlẹ́kẹ́lá alẹ́kẹ́lẹ́ àdánà lọ́rọ̀ láàá wà gọ́nà

bẹ́ẹ̀ àpò ẹsẹ̀ rẹ̀. So, Aisha ọlọ́mọdé máa wọ́n sára ara ẹlẹ́kàáta lẹ́mìẹ́kùn tó gbùhùn ọkẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́sẹ̀ lẹ́kàáta ẹ̀ máa wọ́n lẹ́kùn àlẹ́tẹ̀kánù àlẹ́yà tí ìṣúra àlẹ́tẹ̀kánù orí kíbílẹ̀ àlẹ́tẹ̀kánù àlẹ́yà aláìka ẹ̀rẹ́ ẹ̀rẹ́ والحكمة في ذلك الكي تلويد منائل إيلانا تابدين على أنه أنكم ملك الله لفنا تأوبيك مسجد الأقصى أو من المنور ذلك تأوليك بيك مسجد الحرام يعني لا إله إلا الله ومضنا وتعالى الله سرعينه إنه كإذن الظالم ولو كان حبهم ذلك ọkọ̀ọ́rọ̀ ìta ẹ̀ ó bá ń bẹ̀rẹ̀ ní ọ̀rẹ̀ká ẹ̀mẹ̀ ẹ̀ṣẹ́ níbi aláti jẹ́ ìhóò náà sọ̀bàrẹ̀ máa nílẹ̀ náà ọ̀fẹ́ ayànirá kàáwà láàbọ̀rọ̀ ọmọ sábàbí ayànirá kàáwà tààyẹ̀ na ọlọ́sọ̀n anábà

بسم الله الرحمن الرحيم وما تنفي ولا تنفي شرع الله ورسوله أمرا أن يكون له الخيرة أن يكون له الخيرة من أمره إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت وهو الجار القدير ولا تفلحوا ولا مؤمنة إذا فرض ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يحسن رسوله فقد ضل ضلالا بعيدا Ọmọdún ọmọ ọkọ̀ mẹ́yìn orí oúnkó morí ọ̀nà àìsàn òkó morí ọ̀nà ìjọ́mọ̀ sọ́nà wata ara ọ̀nẹ̀rẹ̀ ọ̀nkwan ẹ̀lẹ́nà mọ́bìnrin ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ mẹ́tọ̀dà mẹ́ta fún ní ààrẹ mórí ọmọ kọ̀ọ̀rọ̀ káyẹ̀ ààrẹ ọmọ nkọ̀kọ̀ ní ilẹ̀ ọ̀nà ọ̀nà ní ọ̀ká káyẹ̀ ọmọkọ̀ọ̀kọ̀ mórí ọ̀nà ọ̀tọ̀ ààrẹ ọmọ nǹkan àríká ọ̀tọ̀ mórí ọ̀rọ̀ àrísọ́lá ọmọ nìka ọmọ ìṣàyẹ̀ ọmọ kẹ̀ẹ́rẹ́ nàìjíríà yàrí sọ̀rọ̀ máa nẹ́yà yàrí òòrùn ẹ̀wọ́n náà láti mú yọ̀ lọ́nà sọ́nà sọ́rọ̀ ẹ̀dà lóòkó ìyọ̀nà jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn

ومن يعص الله رسوله فقد ضل ضلالا بعيدا ọmọ ọlọ́wọ́ ọ̀fẹ́ ààrẹ ọkọ̀rọ̀ tó rẹ̀ lọ aláìjáwọ́ jílò mọ́gbọ̀n ọ̀fẹ́ ààrẹ ọ̀nẹ́rẹ́ ọ̀ntọ́n ọ̀lọ́nà orí ìlú orí ìgbẹ́ aláìsáyẹ̀ ọ̀nà sí ẹ̀kẹ́ṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ ọ̀fẹ́ ààrẹ lọ́kìn náà máa bá إلا تقول إن الناس يؤمنون اللَّهَ يحكم بينهم يحكم بينهم أن يعلموا شيئا ونرى Ìjọ́ mọ̀rí ọ̀rọ̀ ọjọ́ ń táyẹ̀, àkọ̀wé dáa sí ọ̀tàrẹ ìyọ̀wá ìrùwé mọ̀rí sọ̀nà wà gbáàrẹ̀. Ààrẹ wà náà ààrẹ ilé mọ̀rí sọ̀nà wà tààrà dáa sí

إن تبدوا وإن تبدوا ما في أنفسكم أو تخفوه عاجبكم بالله فترجو من يشاء ويحجب من يشاء الله على كل شيء قدير الله سمعت قائل أمامي أو تقول على سواء شاء بتسد ويتعبين الله سبحانه وتعالى أو مثير عن هونين lọ́wọ́ sọ náà wàtà aládáfẹ́ Ọmọ yóò náà kùbà náà fún ẹ̀ àdìrún náà ìta kò lè يعني وكي الذي بوقوع لا ما يشاء به ثم صنع وتعالى لك ثم صنع وتعالى لكم مليون على كل شيء فرسوء بك أساس به ومليون أن نبقى تورا يقول أتجي رضوان الله عليهم أجمعين يتعود إلى يوم يعني أنا وانا أصيني أوضع يعني قتال أمور صلى الله عليه وسلم لا نتركه يعني قتال نتمنى صلى الله عليه وسلم ذات وجوه ويسر وطعننا أسمع كي يجينا الله يسائر ومضنا وتعالى أولا أسنا ولا سائر سمعنا وعقلنا يا ويا جوني كاكاي واو ya وعفاتا Dọ́mọ́ sọ́nà wọ́n tààlá lọ́sọ̀ tí a mọ́nà rọ̀sọ̀ ilẹ̀ àyíyí ló tí ta ilẹ̀ anábẹ̀rọ̀fà òkú mú sọ́nà wọ́n ọ̀rẹ́wọ̀n. sannan daidai shigo ni kibla a yana shayawa kawai inna Allah tabaraka wa ta'ala ọrụ bi zalik ọmọ ọmọ wàtàrà ọmọ nẹ́dàrà ọmọdìrẹ̀ ẹ̀rùn ta mẹ́

وأن الكعبة قبلة إبراهيم عليه الصلاة والسلام تعبنا طيب، طيب. الناس ومن طيب. كبر أهل إبراهيم عليه الصلاة والسلام والأنبياء عبادة أتي آبان نبي إننا أنا إذا إننا ولم هذا أفضل المدى وأول بيوت الله تبارك وتعالى في الأرض dáìka tààbọ̀wọ̀ ọmọ ìrìnlẹ̀ ọmọlùpọ̀nà wàtàára ìrìnlẹ̀ pàápàá aláìka ààbẹ̀rẹ̀ ọmọlùpọ̀nà wàtàára pẹ̀lẹ̀pẹ̀ ìfẹ̀lẹ̀ wà àbọ́mù àwà àbdọ́rìwà dáìfẹ́ tààbọ̀lọ ọlọ́dẹ̀mùhùn Kúlé Mọ́sílùn Afọ́ àwọn aláìta àrìjá so da yani mana mai bayani wa ana riga usire ene ye use ben tika ene sunyi e hani era non ne ne me han ay han ra ka yawa amma usire ene ye use ene tika ye ene sunyi e hani da this guy ene ku ne da bi kuna ka ne ko ko mu ye أنا من دون الله وتعالى ذاك عيوب وإن شاء الله ذاك عبقى يقول لله المسري والمغرب Ka kaịwetaghị ụmụrikuru na wetara obini ịzọ ya ji na-ewere ewe maka ha naịka aweta ahịannalọha wara daru ụmụ ụmụrikuru na wetara ọmịnyere gelegele Làwó kẹ̀mí àlùkẹ̀mí ìdìhà, ọmọ na bẹ̀rẹ̀ àbẹ́dàrẹ́ ṣẹ̀rọ lọ́wọ́ ààrẹ, ó mọ̀ ìkùnà wọ̀ta aláàrẹ̀. Wà na ọ́sẹ̀kùn láwọ́ àbẹ́kẹ́ ìdẹ́ndẹ́ ọwọ́ mọ̀ ní ṣùgbọ́nà wàtà ara ọdọ̀. Sẹ́mẹ̀ ṣẹ́mẹ́ta kọ́lì láàrin mọ́sọ̀rọ̀ wà máfẹ́ àlànáṣọ́ àzẹ̀mẹ́, àlànáṣọ́ yàkọ̀fẹ́ mọ́nà ẹ̀rí wọn náà dé ẹ̀tẹ́ ẹ̀rí òzẹ̀rà ẹ̀yìnà nìfẹ́ bẹ́ẹ̀kà òzẹ̀rà ṣìrkíyà wà kọ̀rbíyà. Yàmì ìzọ east ọ̀rẹ́ west. Ẹ̀lẹ́nà kàfẹ́ ni wọ́n ní east, ọ̀fẹ́ ni wọ́n west. lọ́ka sẹ́mẹ̀ àbúrẹ́ lè hábì màtọ́lì ìṣẹ́m kọ̀kọ̀rọ̀ bìá àbúrẹ́ ọ̀yẹ́ jìnà ọmọ ẹ̀ jìnà ẹ̀ ọ̀rẹ́ bá nà wọ́tẹ́ lọ́ka fẹ̀yẹ̀ kánà لله تبارك وتعالى عملت قوم سبحانه وتعالى عن ربنا جميع الجهات عبيد تارك شنو واحد ara ìgbọ́mọ̀tọ̀ náà wọ́tọ̀ ara ọ̀rọ̀ àwọn ọ̀rẹ̀ wàlọ́gbà kúnlá wàlọ́gbà kúnlá àwọn eré àti kéèkù lórí ọmọrìsọ̀ náà wọ́tọ̀ ara rẹ̀ fọ́nàwó ààrin ọmọrìsọ̀ náà àlùwọ́jìhò ìgbádàrí ẹgbẹ́

ọ̀rẹ́rẹ́ Masjid al-Aqsa gbọ́n kò sálà rẹ̀ ẹ̀kùn ní sálà. Àwọn ọ̀rẹ́ mẹ́rin náà ń gbé ṣe Masjid al-Haram gbọ́n kò sálà rẹ̀ ẹ̀yìn sálà àgbọ́ká ẹ̀. Ẹ̀yà ara ọmọ akúsálọ mọ́ ìfẹ́nà wọ̀rọ̀ká ọ̀ní sí náà ẹ̀ ọ̀rẹ́ gbọ́n wọ̀rọ̀ká ẹ̀ ọ̀rí náà ẹ̀ ojú akọ̀mùkẹ̀ bá تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن انفقوا من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين وقاتلنا فلا تؤتي دموعنا ولا النساء والمساكين ولا السبيل وآتى المال فلا تؤتي دموعنا ولا النساء والمساكين ولا السبيل الكافرين والميقات وأقام الصلاة وآتى الزكاة والمسلمون والمسلمون شهدوا إذا قالوا والصالحين ذكرا لا يؤثر الطرائق أولئك الذين صدقوا وأولئك هم المتقون والله تعالى وكان يرزقون آل الله وإنك فوابيك Ìgbà rẹ̀ àti mẹ́rin ọ̀rẹ́ rẹ̀, àríká, wà bí ìta, àhámà ìta, ọ̀yà máa wọ́tẹ́. Lọ́wọ́tọ̀ náà wọ́tẹ́ rárá lọ́kẹ̀ẹ́. ولا الفرار من ذات واليوم الآخر والملائكة الله سبحانه وتعالى وكان يقول من آمن بالله ọlọ́wọ̀lọ́wọ́ aláìká ọjọ́ orílẹ̀-èdè wọlé ṣùgbọ́n náà wọ̀ta ara ẹ̀rẹ̀ ẹ̀wúrí ní ìná ẹ̀lọ́lá ìbáyẹ̀ yàrúdí àrùlá ìṣùgbà àrẹ àrùlá ìmúnàfiké ẹ̀rẹ̀ ní kọmọ̀sọ̀nà ọ̀tà alára yàrí ìná jáàfìlì ọ̀yíjọ anáìka ohun jẹ̀fẹ́fẹ́ ọ̀yíjọ anáìka báyẹ̀ ilé mọ̀sọ̀nà ọ̀tà alára yẹ́jọ lọ́nà rẹ̀ta òun mú ní ọ̀nà ọmọ ọ̀nà láàkàáta ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ẹ̀rọ̀ tọ́kọ̀ bẹ̀ẹ̀

yẹni ọdọ́ta àárín ẹ́ẹ̀kọ́ ọ̀fẹ́rẹ̀mà ọlọ́ntọ́ mọ̀rí sọ́ọ́lọ́ ọ̀dẹ̀sọ́lá ọlọ́ta ẹni na ẹ́ẹ̀kùnkùn ma ní ziyara tún kòbó ẹni mẹ́ ìdíyẹ ọmọta ẹ̀ àtúrẹ̀ ní ìkúta nílẹ̀ fàzọ̀rọ̀

والملائكة والكتاب فيقولون الله تعالى أطعنا بطعن الملائكة ذاتك ولت يا يا ولا لا كده وتعالى أخرى dẹ́ẹ̀ni ẹ̀hárí ẹlẹ́rẹ̀ àmì iná tàbí rúwé aláìṣẹ́ ti ẹ̀tọ́ ọgbọ́ ọmọbọ̀nà wọ̀tọ̀ ara ọ̀tọ̀ lẹ́yìn ẹ̀hárí aláìṣẹ́ ẹ̀hárí iná tàbí àníbì aláìṣẹ́ ọmọbọ̀nà wọ̀tọ̀ ara ọ̀tọ̀

والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتوا الزكاة. Ọlọ́run Ọ̀tàrà ọba bẹ̀rẹ̀ nílé Amáìka ẹ̀yà Afẹ́fà ẹ̀yà ìsìká ẹ̀ ẹni tí lọ ọ́ìkúnyẹ̀ wà fẹ́mẹ̀ wọ̀tá ìlú ní Amáìka ẹ̀yà Afà bẹ́ẹ̀ rẹ̀. Àtẹ̀rẹ̀ náà ìkáyẹ̀ ọrí ẹ̀rẹ̀ ní bí i àmàtọ́rì ìkáyẹ̀ ẹ̀rẹ̀ ẹwọ́ ìyẹ́fọ́ lọ́mọ̀gbọ́n wọ́n tàà lọ́kẹ́ wọ́n tàbí Àárín àṣọ̀rẹ́ ọ̀rẹ́ tó fàlà tẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà fàlà jẹ́, yẹ̀ndú ẹ̀ta bí kì fàlà, sálọ́lọ́ gbọmọ̀ sọ́wọ́ ìkáyẹ̀, wá sọ́ọ̀rẹ́ àbísọ́nà ìkáyẹ̀, sálọ́lọ́ ọ̀bìnrin kwàmẹ̀ntàn. وقام صلاة أيها صلاة جاء أو ọ̀rẹ́ náà ìzà wa'ada họ́nà ẹni ẹni ọkàtítẹ́ bẹ́ẹ̀ jàmbá nù ọmọdún ọkọ̀ta aláwọ̀kọ́ ẹ̀ṣọ́ rẹ̀ ọkàtítẹ́ anáìta ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ ọ̀gá anáìta ẹ̀mẹ̀rẹ̀ ọmọkàtítẹ́ ọmọdún ọkọ̀ta aláwọ̀kọ́ ẹ̀ṣọ́ ọmọ ọ̀tọ̀ọ̀lá ọ̀tẹ̀ mi ní sùúrù sílẹ̀ fún ẹ̀ẹ́dàmà ẹ̀mí ní sùúrù sílẹ̀ fún ẹ̀ẹ́gata jẹ́ ní sùúrù ìjẹ́ àmà ìtayẹ̀ ààrin ẹ̀ẹ́gata mẹ́tẹ́kà ẹ̀ṣẹ́ الذين صدقوا وأولئك المتقون Ọ̀yíká aláìta ẹ̀rí ẹ̀ká kẹ́lẹ̀ ẹ̀dẹ̀ òṣèlú ọmọ ìsọ̀nà wàtàrà. Òyíbẹ̀ ìbí ìbẹ̀lẹ̀ àrí ẹ̀kẹ́kẹ́ ìlà, ẹ̀rẹ̀ àrí ìjà kẹ́lẹ̀.

Báwọ́ká ọdọ́ àwọn olówó tó mọ̀rí sọ́ọ́lọ́ àlẹ́sọ́lá rẹ̀ yìí. Sáré ní ábílà tẹ́lẹ̀, ọdọ̀ inú ilé yìí, òjò wàhálà tó sọpa, ẹsọpa kó yánwó yìí láwọ̀ sábọ̀ wà ẹ̀kọ́ náà. Amẹ́rẹ̀ bàbọ̀. Ẹ̀hùn rẹ̀ òmìnira ọ̀rọ̀ inú mọ́tò, òmìnira mọ́tò ọjẹ́, na ẹ̀yìn sọ́fẹ́ sọ́rọ̀ ọ̀rẹ́ rẹ̀ fún àkọ̀nánùkà àwọn ọkùnrin pátá nínú àwọ ọ̀rẹ́ tọ́wọ́ pọ̀ ìjẹ́ ìrìnkí ńlá láàṣíwẹ̀ èsì kébìlà yàrí àmàlì tó mọ́tò náà wọ́ta ara ìtọ́ lè fi ìfẹ́lá ìmára òkè ìsìn àlébùwà gbígbà ọmọdé náà wọ́ta fàtàmà wọ́tò láì ó mọ́tò Aro yare abona ana isa ato abani munno muri subhana wa ta'ala wal mulku mulku la ohino eji ohino muri omuri oni abi pa ka le wal amru amru la ada ana isa ore la be da isa ojo muri subhana wa ta'ala re ona ndo mo subhana wa ta'ala wa qala ba'da ọmọrí ọ̀nà ṣùgbọ́n wọ̀tàálá ọgbọ̀rọ̀ lẹ́lẹ́gbẹ́ náwọn oògùnà anáìta olùgbùnáìta ọmọ nígbọ̀rọ̀ ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ lẹ́yà ń kàrí alìdáyà yáàdì na yẹ̀ṣẹ́ ìdáyà ti àkọ́pìmọ̀ ìlàtìsìnẹ̀ ọgbàgbẹ̀rẹ̀ àní hidayatu irshad wa dalal wal bayan àní oyi muru jirika wa director no no wa me ha ile no mi ala ka kai anu mo den den hidayah wa ni dai sababu wa الدعاة إلى الله ما يدعى نظم الله وتعالى أي هذه هداية لنا أولا نقول في الله وتعالى وقال يوم صلى الله عليه وسلم إنك لتعديل إلى صراط المستقيم وإنك لتهدي إلى صراط مستقيم ọmọdúnrún àwọn tààrà kòrò tó mọ̀ ní sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá ó wá gbọ̀rọ̀gbà jẹ́gbẹ̀ na mú ní ùzọ́nà aláìta ọ̀nà ùzọ́nà àìta ọ̀bọ̀rọ̀ Ìnú tó mọ̀ ní sọ̀rọ̀ àdìsọ́lá ọwà dàrẹ́kì ààrà náà ìta ọ̀ Rọ́bọ̀tọ̀ náà wọ́ta rárá, ọmọrí rẹ̀, ọ̀rẹ́ ìmẹ̀ka àzẹ̀mìrí anáwòrò gègè dẹ́ẹ̀mì sáàtà, dẹ́nu wọ́ta èrò náà dẹ́ẹ̀mì sáàtà. ní náà ọ̀nà sí ya dọ́là. Ka anáwòrò rẹ̀, كتاب أنزلناه إليك يعني ربنا وتعالى

dane albidaya ti taufik dane orígbòrùkèfè aláìta orígbòrùkèfè náà lọmọ́sọ̀nà wàtàálá dáìta ọmọ mẹ́ta wájọ́ ìgbòrùkèfè náà ọ̀sọ́nà lọmọ́sọ̀nà wàtàálá ọ̀rìnyára tẹ́nà ọ̀yẹ́ ẹ̀ọ́nkó ẹ̀nẹ́ ẹ̀nẹ́yàn ọ̀nà mẹ̀jọ́ tó mọ́ ní sọ́ọ́lá ẹ̀sọ́lá ẹjá àmàfọ́wẹ̀ta ẹ̀yàní ọkùnlá nàbò tálé sọ̀nà ọ̀nà mọ́mẹ́ lọ́nà mẹ́lẹ́ dáyẹ ọgbọ̀rọ̀ gẹ̀gẹ̀ lọ́mọ́nà náà wọ́ta ara látàáfàá ẹ̀ ìnàkàlà dáadé mọ́nà àkàfẹ́ إِنَّا Àmáwé rẹ̀ ọlọ́mọ́sọ̀nà wọ̀tàára ọ̀nà ọ̀rọ̀ ọjọ́gbẹ̀ ọdún omori yọ sí ni. Ànàmórí ọ̀nà ṣùgbọ́nà wọ̀tàára ọ̀nà ẹ àwọn aláìta ẹ̀mẹ́ ìwọ̀rẹ̀ jẹrẹ. ọ̀nà ìyá àti màìyàtá ọmọ lọ́wọ́ tẹ̀lẹ̀ ọ̀zọ́ mẹ́yìn sí ìlú ọ̀sánàrẹ̀ ìdáyà anáìta ọkọ̀m̀prẹ́sí ìdáyà tó ìrìṣẹ́ wàdàlára wàdàyàn wàdìdáyà tó tọ̀fẹ́ yàní ẹlẹ́wà ọkọ̀wàbẹ̀ ní ìdáyà lọ Àwọn ọmọ náà wọ́n sáárá ọmọ aṣóbi ìgbàgbà nù. إن هديناه سبيلا إما شاكرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إن هدينا سبيلا يرى الوزن سبيلا أنا نصنع إما شاكرا عادة يكون ملكنا وتعالى أو وإما كفورا أبكى إنما تمر ملكنا سبحانه وتعالى يعني قد دللناه وارشدناه للسبيل يرى بويوة بلا دلالة سنة نمني أوزنان وبيناه له بمهاري وزناي وطيب وزناي تا أولاي وزناي تا أوجتاي يا من رامي هكذا يا بني نوما وتنقى هديناه نجدين وهديناه نجدين Ọlọ́run náà fẹ́ ara ọ̀ká yára mẹ́ta ẹ̀mẹ́yẹ ìjẹ́ ìlà يعني بين لهم طريق الغير وطريق الشعب يعني لا نهاية بين وزي أنا إتا أولولا أتي أجانا أنا إتا أجوجيان أنا أكوني ní wọ́n ọ̀rẹ́ ara ìdí ọmọdé ní ìdáyà náà وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم وإن الله الذين آمنوا إلى صراط مستقيم الله تعالى الواجب هذا المستقيم أولا Ẹnumọ́sọ̀nà ọ̀ṣọ́rọ̀ ọ̀nà ọ̀dàlẹ̀ tí ó kó mórí lórí ìṣẹ́lẹ̀ náà wípé òjọ́nà ọ̀nà wa wẹ̀lẹ̀ fọ́ ìwà ìwà. Ọ̀nà ọ̀sọ̀nà ọ̀ṣọ́rọ̀ ẹni tó ẹ̀kùn bá bàbá bàtà náà náà tó ó na rídà. Bàbá aṣọ́ الكلمات كلها هناك للذين ومشركين ومظلمين وأنزلناه الكتاب بالحق ليحكم بين الناس فيما كانوا فيه وما تتبعي إلا تبعوا من بعد ما جاءهم بينهم فأمر الذين آمنوا ما اختلفوا به من الحق بإذنه والله يهدي من يشاء سبحان الله تعالى وتعاوت عبدنا أمة واحدة أمي كنيا Ẹ̀rẹ́ ìrìnlẹ̀ ojú ọmọ ìgbọ̀nà wàtàálá ọmọ ìtọ́rà àwẹ̀lẹ́yìn ẹgbẹ̀rẹ̀ lọ́mọ ìgbọ̀nà wàtàálá bàbá na mubashirina wa munzirin lọ́wọ́gbọ́n wa ta'ala dáàtọ́ lọ́pọ̀wọ́pọ̀ ẹ̀kẹ́ alìlẹ́jẹ̀ nínú aláìta àlẹ́jẹ̀ máa bẹ́ẹ̀ ara kọ̀ sínú ilé ọ̀gá ọ̀rọ̀ tó rọ́gbọ́n aláìta ẹ̀mí ẹ̀ta àtọ́gbọ́ mọ̀lúfọ́nà wa ta'ala bẹ́ẹ̀ ni wọ́n lọ́nà ẹ̀ta yẹ̀rẹ́lẹ́ aláìta lọ́wọ́ náà ọ̀tà ara Wà lọ́wọ́dọ́lọ́wọ́ tó ààrẹ lókè oúnjẹ sẹ́rẹ̀wà ìwé anáẹ̀ká ìwúyẹ fún ẹgbẹ̀ ìgbàwẹ̀lẹ̀ ìwúgbẹ̀ ìgbàwẹ̀lẹ̀ àkùnrin dáàfin ní àkàrẹ ẹ̀bẹ̀ ní pé màá tààkù pé ẹnìtànà ìtàrẹ ẹ̀mì ní ẹni oúnjẹ mú ìlà dáàfin ní dẹ́ẹ̀nẹ̀rà nínú ọmọ ìkìmọ̀nà wọ̀ta ààrẹ lọ́rẹ̀ ìtàrẹ ẹ̀yẹ́ mú bí kò ní à وما اختلف به من الذين رسول من بعد ما جاءهم العلم بغيا بينهم Ọlọ́run ta'ala, ọ̀pẹ́ aláìta, ẹ̀rìnlẹ̀ ìṣẹ́mú ẹ̀rẹ̀rẹ̀ àmì ẹ̀rẹ̀rẹ̀ aláìta, yẹ́nà àwọn afẹ́ Ọlọ́run náà ìdá rẹ̀, ara àfẹ́ wà, ẹ̀rẹ̀ náà ìkẹ́rà lórí rẹ̀ rán, láìka sẹ́mbà mọ̀kú wa lọ́wọ́ ní oríkè nínú ọ̀rán, bá ti àfẹ́ náà, ọ̀yíbọ̀ kàkílẹ̀ tẹ́rẹ fún ààrẹ̀ ní ọ̀fá, ọlọ́run ìdá rẹ̀, ẹ̀rìnlẹ̀jẹ́ mú ní anáà ìdá rẹ̀, dọ́kùnkún mẹ́ta rẹ̀, àtẹ́ ìlú jẹ́ ẹni rẹ̀ ọ̀yá, gọ́ọ̀mẹ̀ta rẹ̀, wàhálà ọ̀dàkùnrin àtànà ìlú, lọ́mọ́gbọ́n náà wà tààrà lọ́pẹ̀ẹ́. فنصرفوا الذين آمنوا لنرسل الذين يعصيهم lọ́wọ́ sọ́lọ́wọ́ tọ́rọ lọ́wọ́rọ̀ wájọ́ lè ẹni sáná ìka ẹ̀ yàrí ọ̀rọ̀ tó mú ní ẹni lọ́wọ́rọ̀ wájọ́ lè ẹni sáná ìka ẹ̀ ẹni ní ẹ̀kà yìí náà àbúdó mú ṣùgbọ́n náà tààrà ọ̀rọ̀ tó mú ní ẹni gbèbè ẹni nọ́nà anáìka ọlọ́rin gàìlá ẹni sáná ìka ẹ̀ àzẹ̀ nínú ẹ̀kà yìí tẹ́lẹ̀ يهدي من يشاء إلى صراط مستقيم ربنا تعالى الله ورد بما يشاء ومن يمر الجنة نعلو وذنبه ومن يرى الله ورد بنا ومن وزنى أمائك أولا أنا من ذلك ààrẹ ka ìdáyà láìkí ni yóò mọ́gbọ̀n náà wọ̀ta ààlá ọ̀rẹ̀lẹ̀ ọmọ ní ìdáyà tó ìrìṣà wọ̀dàlẹ́àlà wọ̀dàyà wà ìdáyà tó tọ̀fẹ́ máa kama ìjẹ́ ẹgbọ̀n mọ́ ìfọ̀nà wọ̀ta ààlá lọ́rẹ̀ ìdáyà tó ìrìṣà wọ̀dàlẹ́àlà wọ̀dàyà ọmọdún wata ara a tsira gaza ire masu rọrọ jẹ na dúrí káyẹ ọrẹ mọlọrọ àìkú rẹ tẹ́ ààrẹ ní lẹ́gbẹ̀ta wòrí anáìta ọrẹ gẹ̀ẹ́gà ìjọmọ ọkọ̀sọ̀rọ̀ mọlọrọ mọ́kànmọ́ ìrọwọ́ ìtùwọ́n wata ara lọ́gbẹ̀ta ọmọdún wata ara ọkọ̀ yàrẹ dọ́ọ̀ṣọ́ tí ní ẹ̀rẹ̀ náìta ọrẹ nílẹ̀ kó yẹ mọ̀ يهدي من يشاء إلى صراط مستقيم àṣẹ̀ráàrù ọlọ́rẹ̀ ọ̀yẹ́ gága ẹ̀ yàníṣọ́nàlì yàníṣọ́ríṣì mọ̀fúùlù àwọn kọ̀ríṣì masluk ìrìnà ìta àbọ̀rọ̀ ọkọ́ wọ̀sẹ̀dí ìlú wádé àti ìjọ́nà aná ìta ọ̀rọ̀mọ́ ní ìṣẹ́ pẹ̀lú ápùnù áwẹ́rẹ́ mútàkì inú oòrùn ẹ̀fẹ́ lọ́rẹ̀ akọ̀rọ̀bùn pàt bẹ́ẹ̀ lùkọ̀tẹ́ ọlọ́rẹ̀ láìrìn láìta ọgùrẹ́fẹ́ iná aka ní pọ́ǹkẹ̀ẹ́lá ayé alhajjọ láàrín ṣe àjàfẹ́ olùgbùsọ́lọ́rọ̀ aláìta ọmọ níbọ̀rọ̀ láàrùjẹ́ àjàtí ní ẹ̀yọ aláìta ọ̀ìnàn ìrìnà aláìta ọ̀rọ̀rọ̀ àkẹsẹ̀rọ̀kùn mùsàké yẹ̀rìnà mìíta àtọ̀rí ìkọlùmọ̀ fún Dára wọn ẹ̀nìta dára lárákùnrin ìfẹ́rọ́kùn mùsàké ọ̀bẹ̀rẹ̀ ní na mustaqiman. Ùzọ́nà ọ̀bẹ̀dù ùzọ́nà àìkárẹ̀ ọmọ anúbọ̀rọ̀ lẹ́ọ̀jẹ́ àti ẹni ọ̀yílára amáìta na Ìrìnlọ́nà nílẹ̀ká bọ́mà náà fẹ́ wọ́n ní ilé tẹ́rẹtẹrẹ na. ثانيا غوا أن يكون أقرب الطريق Òrùjọ́ náà ìsáyé ọmọ ọkùnrin tí ń kékeré òjọ́mọ̀ wà rẹ̀ ìtànsọ̀ wọ́n rà fún ọwọ́ àmì. Àwọn ọkùnrin ta wà bá tí ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú نوا مرسول يقول مدنا وتعالى ومن جاء برجع إن الذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. الله تعالى أنا إذا أنا ما صور كل شيء بعد لنهدي أنا سبلنا إباب ورواه وزاي أنا مدنا وتعالى ويتجلى أنا إذا بيننا مقارنة يعني وزنا

Islam ìnáwó na tọ́ọ̀lù kan ilẹ̀ ẹ̀rẹ̀ máa ìsọ ẹ̀rẹ̀ àbájọ́nà máa ń bẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀lọ́kúrẹ̀ ìtọ́ ẹ̀. ọgọ́rùn-ún a na mọ̀ sáfẹ́ àlù ìjọ́nà na náà ọ̀dá ọ̀ṣọ́nà ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ ìjọ́nà ìsáyẹ̀ bákan wọn àwọn

àmàni tó yí kílẹ́kọ̀ sáyẹ̀ ọlọ́gbùgbù jọmọ́ bá àmàni yọ rẹ̀ náà. annan kuma sọ́nà wata alábẹ̀ rẹ̀ wà á nà hàrà fẹ̀rọ sí nípàdé ìmọ̀kọ̀tàdé ohun. wà á ti mú náà wọ́n tí ó fi náà wọ́n ذلكم وصفكم به لعلكم تذكرون أولي أصانا صراط المزان ẹ̀zẹ́ ní ẹ̀yìn pọ́lìtì iná yọ ní fẹ́bẹ̀ ìfẹ́ òzẹ́ ní ẹ̀yìn ọ̀rẹ́mẹ̀ta ti tẹ̀rọ المستقيم وضعنا وتعالى أقوى أن هذا صراطي مستقيما أروك عبيك ولكي ينام وإني أمر من سبحانه وتعالى ونم لنا إذا أقول لك وإذا نمون ونم لنا إذا إلوك وعنا وعطونا ونم لنا إذا أبايا أبايا ودك يا يا يا يا

anayetama meonene akubidi wanyamwini elele anayesayaho ene mwezi wana wataala kuna mtoto mwezi sallallahu alaihi wasallam ile hadithi nawaf ibn sab'an al-ansari ane imam e, tirmidhi ate imam ahmad ate imam nasai ile sunan al-kubra anayeta au fitael Ọjọ́ mọ̀rí ṣọ́rọ̀ àrẹ̀fẹ́lá, ọkè dọ́rọ̀ Allah masalan siratan mustaqima. Ọmọ́sọ́nà wọ̀ta ara àṣọ ọ̀rẹ́ àgbéjìwé owó gbọ́nà aláìká olùwé láìká ọ̀wà ọ̀rẹ́. Yàní láti wà jẹ́fẹ́ wàhálà ní sáìkùlù ọkùnkùrù yàní fọ́rọ̀ fẹ́sìn aláìká ọmọ ni aká

وعلى الأبواب سطور المراعاة إذ أعني سطور أعني قوتنا لا يكاية لما أنه ورهم Ọ̀rẹ́kọ̀ dọ́nkẹ̀kọ́ wéré orí fọ́wọ́ olóka ẹ̀ tẹ́rẹ ìgbọ̀ jẹ máa jẹ ìbèrè bèèrè. Àwọn ọmọ ọmọ

That is anyị ọla na-etaghị ahịọra. Yàkúlú ya yà áyùhànná ògbògbò fèrọ ọ̀tọ̀ jẹ̀mí. na yẹ́wùnàlà, àbáwọn ni òjòrò wọ́n lọ́bẹ̀ ìrìn àgbógbà ilẹ̀. Sọ̀rí ìtàn mùsàwọ́sẹ́ á, òjòrò náà ìta ọ̀bánẹ. Wọ́n lọ́bẹ̀ ìrìn wọ́n lẹ́tàtà, àwọn ojú lọ́pọ̀ ọ̀dá ìyábìrò mi fọ́ọ̀kì fẹ̀rọ̀. Dáẹ́dẹ́ ọ̀rọ̀ náà ìgbà ààrẹ́ọ̀lá ọ̀rọ̀ náà láì fi akẹ́bẹ̀ẹ́bẹ̀ fẹ̀rọ̀ ọ̀nà ẹ̀yàn. Fẹ̀yìnà àrọ́dà ìṣẹ́ aw min tilkan abwa o ti jodo skaye onu nanuze ini o gana ikaye ama onu ko tin kwa zanyo ni skaye onu na nanya eh, eh, eh, ni rakwera la tafta orunku afuna fa innaka fa innaka in kasaw saliji aw ka wa won yani wanu yo no ego e wana ego wana ko be àwọn nu yi fi yani Wọ́n àṣìrọ́rún awèrè àṣìrọ́tọ̀nà ọ̀nàwé al-Islam. Yẹni ṣìrọ́tọ̀nàwé Islam ọ̀nà ìka àbá ìtò ìbílẹ̀ náà ni. Dọ́kì wọ́n sọ̀rọ̀rún awèrè sọ̀rọ̀rún yẹni ọ̀rọ̀ ọ̀nà ìta ọmọ ẹ̀rẹ́ ògbónútùwọ́nà wọ̀ta ara aláìta ẹ̀rẹ́ ọmọ ẹ̀rẹ́ sọ̀wàkínẹ̀ ààrin ògùwà aláìta ààrin ààrẹ ààrin ọ́dá alámọ̀nà ẹ̀rọ tó mọ́rítọ̀ ara rẹ̀ sálá àtúrẹ̀ ọdún tó ara rẹ̀ sálá anyị eberi anyị eka ha na ọ̀rọ̀wọ́rọ̀ jọmọ́ kàtíkà òdòdó wá tàbí àtàtàbí ọ̀nà ọ̀sọ́nà bí ẹ̀yọ́ gbogbo náà wọ̀ta ààlá àfún jìnà ìfọ̀wọ̀ ájínà wí ìhẹ̀ wá ilé ẹgbẹ̀rẹ̀kọ́ ìhẹ̀ wá ohun sọ́rọ̀ ìlọ́kì sọ̀rọ̀ dọ́kì awèrè na sàlàbọ̀ e e awèrè e, oge gẹ̀nà anaghịka ama nyeri eneghi nye fọrọnọnọ ọkẹlẹrẹ maharimullah ẹnẹkọ́nàìka ọmọdúnmọ́ wọ́ta ara ọmọ ẹ̀yìn sí àwọn ẹ̀mẹ́ka ẹ̀ afárẹ̀ ẹ̀mí rẹ̀ ẹni nánà yẹnisọ́nàìka ọmọdúnmọ́ wọ́ta ara orí ọ̀ka àtúnì nánà على رأس الفراش أو الجاري أنا إذا أو إلى سوء أنا أنا القرآن olóògbé mọ́rí ṣùgbọ́nà wọ̀ta ara aláìsìyànà lékí orí ẹ̀fẹ́rẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀sẹ̀dẹ́bẹ̀rẹ̀ àyáṣẹ́ tayafẹ́ ẹ̀nà ọpẹ́ rẹ̀ inú ààrùn gbọ́ọ̀mẹ̀káyẹ̀ yẹ́rẹ́ wọ́n láti rẹ̀ òjọ́nà aláìta ọ̀rọ̀ yani uzanan yani yana ana kan a gara ka ana ka ka ye aso ka ba mo wa wa ba aso jeshi aso na ya rubi ana alquran da ko da

wa mere ẹnu náà náà lọ́tọ́ wọ́n sọ̀sọ́lá dọ́ka ìsámù wa mẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ tí wọ́n náà ní ẹ̀sẹ̀rẹ̀ nìrè o wíẹ̀ yíta àzẹ̀ nìrè o náà yẹta ìsọ̀nà ìbí ọ̀gà rọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ náà ìta òdòdó ọ̀gà rọ̀ onye oníṣà wàbàtúrí oúnjẹ mòrí ọ̀nà anáìta onúwùzọ náìta ọ̀rẹ́ ẹgbẹ̀ẹ̀gbẹ̀ ẹni na anáìta ọ̀rẹ́ náà onúwùzọ náìta ọ̀rẹ́ ààrẹ lóòrùzọ náìta ọmọ orí ìkẹ́ ẹ̀kẹ́ gẹ̀dẹ̀ anáìta ọmọ tọ́nà wọ́ta ara na lájúzọ náà na ní ìzìn náà yàṣẹ́ àpò

والعمل به Lọ́wọ́dọ́lá wọ̀ta ẹ́gbọ́n lọ́rẹ́kùn ọdún ìwà káyẹ̀ ẹ̀mẹ̀ ẹ́ aláìká ọ̀rìn ìgbẹ̀ẹ̀gbà. Bẹ́ẹ̀rẹ́ ni ọkùnmù kọrọ bẹ́ẹ̀. Wọ̀lẹ̀ ilmẹ̀ náà pé dẹ́ẹ̀mẹ̀rẹ́ ọ̀yìn aláìká ọ̀yìn ọlọ́rìn ọ̀yìn aláìká ọmọ ìtọ̀nà ọ̀rìn àwọn ẹ̀mí aláàrẹ̀ ẹgbẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún wọ̀tàrà ọlọ́run yára dé mọ́ni ẹ̀ṣẹ́ ọ̀nà ọmọdúnà wọ̀tàrà ọ̀nà wọ̀rọ̀ láàjẹ̀lẹ́ ni ọ̀zọ́ ní ìjú mọ́rí èyí ilẹ̀ fẹ́rọ́ṣẹ́ mọ̀sàkẹ́ yàní fẹ́rọ́ṣẹ́ lápẹ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ìmọ̀ni sọ́nàmọ́dúnà wọ̀tàrà ọ̀nà mọ́ni ṣọ́rẹ́ta fẹ́rọ́ṣẹ́ lè tàzí ní lè bá lè kàtẹ̀rọ̀ ọ̀rí ti záà kùzọ́nà amáṣà kùzọ́nà ó wà áwọ̀rọ̀ tọ́rọ lọ́mẹta wọ́n ní ọrùn rẹ̀ ara ìjọ mọ̀rí ṣùgbọ́nà wọ̀tàrà ọ̀nà ọ̀dọ́mọ̀sọ̀nà wọ̀tàrà lọ́mọ والله يكون على السلام ويأتي من يشاء إلى صراط مستقيم Ọmọ àárín ọ̀rẹ̀ ìnáwó ní ìrìn jẹmọ́ aláìsí ilé jẹ́ mọ́rọ̀ ọ̀bìnrin, ìrìn bí ayọ́lẹ́tọ́ ọ̀bìnrin kuma sana wata ala ọmọ àríwọ̀rí ẹ̀rẹ́ na àyàrà káì bẹ́ẹ̀ wọ́n láti dọ̀nà ní pòròtúrò lọ́rọ̀ ní káì òyìnbó ọba fún àwọn ní ààrẹ ẹ̀kẹ́ òyìnbó ọba fún àwọn ní ààrẹ ọ̀rọ̀ Ànàmúrí ọmọ ṣùgbọ́nà wọ̀ta ààrẹ lọ́pẹ̀ wọ̀láhù yá jùmọ̀ yẹ̀ tó. Mọ̀mọ́rí ọmọ ṣùgbọ́nà na náwọn ní ṣẹ̀rọ̀tù mùsàkí ìjọ́nà aláìta ọ̀wọ̀rọ̀. ṣọ̀gọ́wọ́ awọ̀rọ̀ká ya mọ̀sọ́wọ́rìká fẹ́rẹ́bà mẹ́dá síkò ilẹ̀kẹ́ inú mẹ̀yẹ̀yẹ ilẹ̀ aláìta ọmọdún náwọ̀ta والذين كفروا وكذبوا بآياتنا صم وبكم في الظلمات ومن يشاء الله يضله ومن يشاء يجعله على صراط مستقيم. الله تعالى يعني بيان وبيع يضله ẹ̀yà fún ọ̀ta gbogbo bẹ́ẹ̀kù tọ́jọ́ ìlú ìsìnlẹ̀ máa dẹ̀ ní ẹ̀ẹ́tọ́ ọ̀bìnrin

Òun lè ṣe mórí ṣùgbọ́n náà wọ̀ta ààlá, tó wọ́n ṣùgbọ́n náà wọ̀ta ààlá, yóò gbé ogun lóògbé, lẹ́nà òun lè rẹ́gbẹ̀ ìyà. Wà á sí ní àṣà ẹ̀rẹ̀ àárùn àlàáṣọ́ Òótọ́

ومولدنا وتعالى وقال إليه مجلنا سبحانه وتعالى وعصاك دومك أفعل رايا ومدمايا ونبدأ سبحانه وتعالى دقيا الذين آمنوا استجيبوا لله ورسول إذا دعاكم يا أيها الذين آمنوا استجيبوا لله والرسول إذا دعاكم بما يرضيكم واعلموا ان الله يدعوك الى المسجد وقلبه وأنه إليه ترجعون وعدمون مسلم وتعالى يسوع إن شراط المستقيم لا سوء غير المردود عليه ولا كرامين ومضنا وتعالى فكنا يغنى تعالى وامن ومضنا وتعالى أنري أنتان يجوم جمع ọ̀rọ̀tọ̀nà ẹ̀hà ìrọ̀mẹ̀kàrí lè máa yìí yíkú ìsanábà mẹ́kàwà yàrá ìsanábà àkọ́kọ́ ẹ̀rọ lọ́mẹ̀kọ́wé rẹ̀tẹ̀ lòwẹ́bí fún mọ̀ bókúmọ́ sí tòlùmáà ìfẹ́lọ́rọ̀ àtọwọ̀ ẹ̀rọ lọ́mẹ̀kọ́wáyé anábìtọ́wọ́lẹ̀ lọ́mẹ̀kọ́wáyé anábìrẹ̀kọ́ ìlànà ọkụ ije anọ na ne kawabi nwere ọnụ nene wa wo mbori ọ̀rọ̀ nkan don kwa alamu Ọmọdún wọ̀ta ara ọ̀rẹ́ ní A ń lọ́dẹ̀ta wẹ́ múra èyí tó ọkọ̀ ẹ́tẹ́, ọwọ́ ọdún a ń gbé ètù dàápọ̀ kàrí oúnjẹ lọ ẹ̀rọ ọkọ̀ ẹ̀wọ̀n dáìṣá ilé ń fi ọkọ̀ ọ̀rọ̀ àmì tẹ́lẹ̀ mọ́sànà ọ̀tàálá ọmọ àwẹ́ ìran ní ẹ̀rọ àmì lọ́mọ́sànà ọ̀tàálá lọ́kẹ̀ wà ní ìyàwó ozu waye zambe mogodo no waye ni na kono no no me yekido muri na to bana wataala edanne abalema abaga kwete edanne ku yo malkiyama so ana ẹta ara ha ọkọ̀ ẹfẹ́ ló ana ha ọkọ̀ ẹfẹ́ ara mìsírẹ̀ ọ̀rọ̀ ní ìta wọ́n mi mú kéyí ara mìsírẹ̀ náà lọ́rọ̀fẹ́ta ìsírẹ̀wọ̀ ẹrẹ́ ẹ̀kọ́ yọ malkiyam sọ̀gọ́rọ̀ ọmọdé náà wọ́ta ara aṣọ rẹ̀ ìgbìlẹ̀ náà ti yahudi ẹ̀nẹ́mẹ̀ ẹlẹ́rẹ̀ tó ń kó mọ́rí sọ́ọ́rọ̀ rẹ̀ sọ́lá náà àkòwé dáàfin àmì múrí ní èdè lọ́rọ̀ kí ó mọ́rí sọ́ọ́rọ̀ wọ́ta ara àrí níbi ọjọ́ mọ̀ nípa ọ̀rọ̀ àrẹ̀sọ́lá náà ìjẹ́ ẹ̀ka ẹ̀ yàgbé ní ọ̀rẹ́ rafa pé ó rí ọmọ ìgbọ̀nà wọ̀tàrá anáwé òbí ọjọ́ mọ̀ nípa ọ̀rọ̀ àrẹ̀sọ́lá يا هم الله تعالى ونور في يد عديتي لسوء أذن يا هم يد جل جلاله ونوى دنيا فتاتي لسوء أذن تمولي صلى الله عليه وسلم فذنك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت